شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان بونو ẹ jẹ́ ká lọ palẹ̀mọ́ ara wa dé oṣù Ramadan ẹni bá jẹ àwẹ̀ kalẹ̀ lákun máa lọ múra sí ti gba àwẹ̀ rẹ ìpalẹ̀mọ́ tó pàtàkì rẹ o pàtàkì jùlọ ẹ̀yin ìyá wa lóbìnrin tẹ́ ẹ mọ́ ní gbèsè àwẹ̀ lọ́rùn kálukú tètè máa lu opportunity yìí láti máa fi san àwẹ̀ rẹ̀ padà ẹlẹ́ẹ̀kejì àtúnyìn náà wádé tí náà bákan náà ṣàbáàn nínú oṣù tá ànábì máa ń gbàwẹ̀ púpọ̀ nínú ẹ̀ ò ní oṣù ṣàbáàn ọlọ́run sí rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ dákun ẹja múra ẹja múra dáadáa ọlọ́run sábà wá sí rọrùn dáadáa fún nìkọ̀ọ̀kan wa náà ká gbìyànjú bàbá lè gba àwẹ̀ dáadáa nínú oṣù Ṣàbáàn bákan náà ẹni bá wà pé ní àwọn challenges pa àláfíà ara òun tètè tọ́jú ara rẹ̀ kalẹ̀ kó tó di pé rọmọdọ́nù sí kí ni yóò dé ìkẹrin òun náà ní ṣe parí ẹ òru Laylatul Qadr mẹ́nu rọmọdọ́n àwọn last ten days of rọmọdọ́n ọjọ́ ńlá ni táà máa fi ń wá ojú rere Ọlọ́run máa pláàni ara ẹ láti sí pé ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wá gbẹ̀yìn yẹn ká lọ́jà ló ń tà báwo lọ sí lè ti ṣọ́ọ̀bù rẹ lọ́jọ́ mẹ́wẹ̀ẹ́ wá nǹkan lọ sí ìtẹ́káf ní mọ́ṣáláṣí jimá ládùúgbò yìí bí agbára bá sì ń bẹ fún ọkọ̀ gbà ọmọràn lọ lè mọ pílánì ààrẹ láti irú sí pé a ǹjọ́ wo ló súnmọ́ kí last ten days yìí jẹ́ èmi náà fẹ́ lò báyìí mo fẹ́ ṣiṣẹ́ àlùjáde báyìí ẹ dákun gbogbo àwọn nǹkan tó yẹ ká ló múra kalẹ̀ délé yìí Ramadan ẹni tí ó ma alukur'ani ká láti sin sí ramadan wàláhì ọ̀lẹ̀ ma alukur'ani ká mo rántí pé a ṣe programu kan bí ọdún méjì sẹ́yìn ó sì dùn mí pé àyàrá yìí ò jẹ́ ẹni ṣe mọ́ àwọn tí ó ma alukur'ani ká rárá online ni láti rí sẹ́jọ́ náà àwa ní káwa rẹ́gísítà wọ́n ti wà kọ́ fún ten days níbi àyíra àsìkò yẹn náà kò yẹ kí mo ráyè àmọ́ mo máa ń lo just one hour pẹ̀lú wọn ìdí yìí kódà gbà míì inú mọ́tò ní ti mọ́ ń ṣe bí àbùgbà lórí ìrìn kan páàkì sádùúgbò kan èsì tan èsì mọ́tò èsì mọ́ kọ́ wọn lọ bí píríọ̀dù ta ló ṣe kéré tó bá a ṣe ráyè tó bí òṣèlú wákàtí kan lọ tó a máa achieve àmà láwọn tó mọ̀ mọ́ Kùránì kọ́ngbà náà èrè ọmọ ìyá mi ìwọ náà tó mọ̀ Kùránì ká wá ọ̀nà wo lọ́ọ́ fi sáré ẹ̀ fún wọn mọ̀ tì í kí wọn náà lè ṣe oríire kíkà Al-Qur'an nínú oṣù Ramadan bọ́lọ̀ bá gbà wá láàyè owó méjì ẹ̀ tó tó prógámù nìyí padà in fact offline la fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ plan gangan nù ibi a kò jẹ́ bí ọjọ́ mẹ́wàá kan a kàn kọ́ àwọn èèyàn jọ àwọn àmọ́ kọ́ wọn ní kí wọ́n ṣe ń ka Al-Qur'an kan tó lu ọjọ́ mẹ́wàá lágbà ọlọ́run máa ka material tí wọ́n lò ti wà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sì wà insha Allah kẹ́ni wáṣà àtijọ́ pé òun náà rẹ́dí àti mọ́tò rú àdetermined aláyọ̀ sì mọ̀ for ten days tí ò ní nǹkan mí tá àrán kọjá yóò àà yóò mọ̀ àmọ́ tó àsìkò dúdú wọn lásìkò fi ló fi ń fún sí bẹ́ẹ̀ yóò bá sí irú yóò ní sí àìmọye nǹkan ní àìmọye nǹkan láfilẹ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ lọ́run bá a ti ń sọ yìí ọlọ́run já lè ráwọn ẹni tí ó take challenge ẹ̀ náà wà fáà pé àbí wọn ò bá ráyè mọ́ ẹ̀mí ráyè rẹ̀ kódà tó bá ní di pé màtíríà wo lẹ́rù pé fẹ́ design bó lẹ́tìrú pé fẹ́ ṣe é mo lè fún àwọn ènìyàn náà fíkra rẹ̀ kán sì fi bá sáà ìmọ̀ ìwọ náà tó wá ń gbọ́ wa tó ma lùkúrá ní ká kìí ṣe nǹkan rí o kí wọ́n mùsùlùmí mọ́ ma lùkúrá ní ká tí ọmọdọ́nù bá dé ní opportunity tá a mọ́ ń lò ní kíkà lùkúrá ìwọ tó bá má lùkúrá ní ká ẹ̀tí mọ́ lọ plan ààrẹ pé ọmọdọ́nù ọdún ní mo fẹ́ parí kùránì mẹ́fà mo fẹ́ parí kùránì méje mo fẹ́ parí kùránì mẹ́wàá wallahi possible ó pọ́sílù dáadáa nítorí tí lè ṣe wọ́tọ̀mọ̀ kùránì ká láti sí mọ́ lọ kọ́bù lọ ti mọ́ yánu ka kùránì dáadáa tí èsì pọ́ mọ́ rọpọ̀ o èjì الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين واهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ايوه طوبا قباه اوكي سوري طوبا قباي لا علي وقت كوقع 50 بيجز اقرا لسوره البقره 50 بيجز طوبا سي 50 بيجز لا علي وقت كان gbogbo page tí ń bẹ ní kò ju six oh four lọ six what six o oh four ó yá sọ fún mi ó parí one fifty pages ní how many hours in two hours time kí ló parí báwọn hundred pages in four hours time kí ló parí báwọn two hundred pages wọ́n náà mọ̀ wá wò kọ́ wá dísáyẹ̀ fún ẹ pé láàárọ̀ ó fẹ́ lò one hour ọ̀sán ó fẹ́ lò one hour bẹ́ẹ̀dẹ̀lù magrib àti isha ó fẹ́ lo one hour ní sáàrì ó tún fẹ́ lo one hour ó wá design four hours fún rẹ̀ báwọn four hours yẹn jẹ́ how many hours báwọn ó jẹ́ how many pages báwọn two hundred pages ní wàá ká ìní dé tó bá design one hour yẹn àwọn àsìkò orun kọ̀ọ̀kan ó lè tún wọn máa dìbí ten ten pages ten ten pages ten another fifty pages wàá tún àtìwẹ̀ before you know it láàrin ọjọ́ méjì mẹ́ta wàá parí complete Quran alèrèsè ẹ̀dàkùn ẹjá lọ sí palẹ̀mọ́ yìí kalẹ̀ ní oṣù ọlọ́mọsá sọ àjọ rọmọdọ́nù lọ ìwọ míì náà tí wọ́n náà bá mọ̀ pé owó ni wọ́n náà mọ̀ nínú fi ṣiṣẹ́ olóore wọ́n náà ti mọ̀ lọ múra rẹ̀ kalẹ̀ ẹni tó gbọ́n sàárà ẹni tó ra oúnjẹ fún àwọn tó mọ̀ dáná fáwọn èèyàn gbogbo sí kálukú sáwà sí àlìjáná tí ó ṣe ọlọ́run mọ́sáfà náà sí Muhammad ọlọ́run sọ́jú ìmáyé. شهر رمضان الذي فيه القرآن The Guidance Facebook page. Follow, like, and share.